Dialogue for fluency. Ẹ káàsán o. O. Jókòó à ń bọ̀. Wọ́n fẹ́rẹ̀ ṣe oúnjẹ tán. Wọn kò mọ̀ pé yóò pẹ́. Kò tíì pẹ́ jù. Fọwọ́ nù. No. Dialogue again for fluency. Ẹ káàsán o. O. Jókòó à ń bọ̀. Wọ́n fẹ́rẹ̀ ṣe oúnjẹ tán. Wọn kò mọ̀ pé yóò pẹ́. Kò tíì pẹ́ jù. Fọwọ́ nù.